wọ́n ń bínú o wọ́n máa ń bínú gidigidi àwọn wo ló ń bínú ta ni wọ́n ń bínú sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú people democratic party ìyẹn pdp tí alhaji atiku abubakar jẹ́ olùdíje wọn fún ipò ààrẹ lọ́dún tó ń bọ̀ ẹgbẹ́ náà ló ń bínú o kí ló dé tí wọ́n fi ń bínú gan-an nínú àtẹ̀jáde tí alhaji atiku abubakar fi jáde lónìí ọjọ́ ajé monde ló ti sọ pé inú ẹgbẹ́ pdp lápapọ̀ kò dùn sí ìkọlù tó wáyé sí òǹdíje ẹgbẹ́ náà lábẹ́ ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ èkó ìyẹn dr adédìran ọládèjì tí wáyé mọ̀ sí jàǹdọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an ohun tí a gbọ́ ni pé ẹgbẹ́ náà kọ̀wọ̀rìn pẹ̀lú igbákejì olùdíje ipò gómìnà nínú ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ èkó ìyẹn arábìnrin fúnkẹ́ akíndélé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn oníròyìn wọ́n lọ sí ìlú badagry ṣùgbọ́n nígbà tí wọ́n ń bọ̀ ohun tí wọn kò rò ní wọ́n bá pàdé o àwọn ọmọ gànfe ìyẹn àwọn ọmọ ìta ni wọ́n kọlù wọ́n wọ́n kọlù wọ́n pẹ̀lú àwọn ohun olóró ìjà bíi àdá àáké bẹ́ẹ̀ ni ìbọn kò gbẹ́yìn o ọlọ́run gan-an ló yọ jàǹdọ̀ àti fúnkẹ́ akíndélé ọ̀rọ̀ di bó lọ yà á fún mi ọ̀rọ̀ di ẹni orí yọdílé kódà àti agbọ́ ni pé ìkọlù yìí ó ba oníròyìn kan tí ọkùnrin náà sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí bẹ́ẹ̀ làwọn míín gbàtọ́jú ohun tó ṣẹlẹ̀ gan-an rèé tí ẹgbẹ́ pdp lápapọ̀ sọ pé ìkọlù yìí kò ń ṣe ohun tó dáa lásìkò yìí wọ́n ní òṣèlú kì í ṣe kò yẹ kó jẹ́ bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ àti pé ohun tó ṣẹlẹ̀ yìí kọni lóminú lọ́rọ̀ kan ẹgbẹ́ PDP fòun síta wọ́n ní ìkọlù yìí kò dára rárá pé ohun tí kò yẹ kó ṣẹlẹ̀ ni ohun tó sì bani nínú jẹ́ ni wọ́n láwọn fi ìkorò ojú hàn sí ìkọlù yìí nítorí pé kì í ṣe àpẹẹrẹ ohun tó dáa látìgbà tí ìkọlù yìí ti ṣẹlẹ̀ làwọn olólùfẹ́ jàǹdọ̀ ti ń kíkú oríire bẹ́ẹ̀ làwọn tí wọ́n fẹ́ràn Fúnkẹ́ Akíndélé àwọn náà ń kíkú oríire wọ́n wá ń kí àwọn èjì pé ewu iná kì í pàwòdì àwòdì òpó ewu akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá tẹ́ ń bá wa subscribe tẹ́ ń wojú tó lé àpò yín kò ní gbẹ ìlú tẹ fi ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ lè ti tẹ fi ń gbọ́ wa kò ní di ire kàbìtì lọ́ọ̀dẹ gbogbo wa ó dàbọ̀.